إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أدخلني يا الله lọ́ba tó fẹ́ àṣekò ń gẹ́ dáadáa tó tún ní kí a lè kójọ ní àsìkò yìí tọ́lọ́ nǹkan gbà níbàdà fún wa. a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbólóhùn wa iyyaka nasta'in rẹ ọlọ́run nìkan láàmọ́ sìn rẹ nìkan náà láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ abadé agbọ́nrin ọgbọ̀n tàbí sọ̀rọ̀ lórí ìfẹ́ tí ọkàn tí ó fi máa sìn ọlọ́run lábẹ́ yẹn náà láti wá sọ̀rọ̀ oríṣiríṣi tá a bá dé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejìlá nínú nǹkan ẹlẹ́ẹ̀kejìlá àbí ìṣesí ẹlẹ́ẹ̀kejìlá tí ọmọ bẹ fún ọkàn tí ó fi máa sin ọlọ́run ó náà ní tá a pè ní àrọ́gbà mímọ sojú kòkòrò sí tí ó wà lọ́dọ̀ ọlọ́run àìsọ pé yàtọ̀ sí àrọ̀já àrọ̀já náà wà nù tá máa fi sọ́lọ́run ká máa dẹ̀ràn káwọn ṣàgbéǹde lórí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó ṣe ládùn fún wa ṣùgbọ́n gbà bá mọ bó o nírú nǹkan náà ṣe rí pẹ̀lú àlàyé tọ́lọ́mbà ti fún wa yóò wá fipá máa sojú kòkòrò rẹ̀ a ní ojú kòkòrò yẹn ìpele mẹ́ta ni ìpele àkọ́kọ́ ó náà ní ojú kòkòrò tí ó léèyàn lọ síbi kọ́mọ ṣe ìgbìyànjú lórí ẹ̀sìn tọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì ojúkòkòrò èyí tó ṣe pé yóò jẹ́ kéèyàn ọjọ́ pé kò ní kò ní sí nǹkan tí ọ̀sẹ̀ fún lẹ̀ nípa ìgbìyànjú láti ṣe yóò lo gbogbo agbára tọ́lọ̀ ń fún lórí ìbáàdà ìjọsìn ẹlẹ́ẹ̀kẹta ojúkòkòrò tó ṣe kò ní jẹ́ nǹkan mí ìjù tọ́lọ̀ ń lọ àti ní ìyẹn iná ìlọ́lọ́n fi ròyìn àwọn sàábí ànábì wa sallallahu alaihi wasallam níbi tá a sùn sí níjẹta inú suratul Ahzab àyà 23 àti 24 tọ́lọ́ọ̀bà àlekọ́lá sọ wípé minal mu'minina rijalun sadaqullaha sadaqu ma ahadullaha alayhi minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما قالوا أن بين المؤمنين àwọn رجالهم أو إن òdodo sọ́dákù máa àhàdùláhà àlẹ́yìí tó ṣe pé wọ́n mú àdéhùn ṣẹ ìtì àti fọ́lọ́hun fàmínúhùn mọ́ ń kọ́lọ̀ ọ̀nà àṣìbáhù ọ̀bẹ̀ nù wọn ẹn tó ṣe pé ìpapòdà dé bá lórí mímọ́ àdéhùn rẹ̀ ṣẹ fọ́lọ́hun fàmínúhùn mọ́ ń retí lẹ́yìn máa dé oṣù ọlọ́run pé kọ́kán sí àsìkò yẹn ọmọ bá dàlú tẹ̀wùdílá wọn ò change wọn ò jìrọ̀ wọn ò yí kankan padà nínú tọ́lọ́wọ́ bá àlíkẹ́ ọlá àtàdéhùn tí wọ́n ṣe kìyẹ́jìzì Allahu sadiqina bi sidqihim ntọ́lọ́wọ́n fi ń sọ ilé yìí náà ní pé ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá ọmọ wa sẹ̀sán fún àwọn olódodo èèyàn nítorí òdodo tí a ní pẹ̀lú títẹ̀lé tọ́lọ́wọ́n wọ́n ní tọ́lọ́wọ́n làwọn máa ṣe wọ́n sì ń ṣe ń tòótọ́ sídìkù nìyẹn àwọn èèyàn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá yóò san wọ́n lẹ́san wa yu'adhibu al-munafiqina in sha'a àwọn sọ̀bẹ́sọ̀lú ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá gbà tó bá wù yóò fi àjẹ́ wọn àwòyẹ tuba alayhim àbíkẹ́ bá túbà ọlọ́nkọ́ ìsàmójúkọ̀ fún wọn inna Allaha kana ọ̀rọ̀ alásọ̀tọ̀ anásọ̀ ọmọ malik tọ́jọ́ mọ̀ọ̀dọ̀ fún anábì sallallahu alaihi wasallam ó ní àyà yìí ọ̀sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà imam malik ámú òun ẹ̀ńtí bí bàbá òun pẹ̀lú ẹ̀ ni kọba wọn jọgun bádìr nígbà tí wọ́n lọ bádìr ń sì ní ogun àkọ́kọ́ tí wọ́n fọ́jà nínú Islam ó fi dùn ní ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọwọ́ adé ọwọ́ sọ ipé gíbtò àndà wọlì kìtàlì kọ̀ọ̀tọ́làwó Rasulullah sallallahu wasallam al-mushriki ó ní ọmọ sí ọkàbámọ̀ ipé ogun àkọ́kọ́ tó jù sí tí ó kọ́kọ́ gbé ti àwọn kèfèrí tọ́jú àkọ́kọ́ ẹgbẹ́ òde maka tó dé mẹ̀dínà tán òun ọ̀bá wọn lọ náà ní ogun bádẹ̀ ọwọ́ alérí pé láyín aṣáhádà ni láhù azàwàjálà fìtàlá láyára yẹn ma asìnà tọ́lọ́n bá gbé in kashafa an-nas nígbàtí ogun ti óhùdù tọ́lé jẹ́lẹ̀ kejì dé sísẹ̀lẹ̀sẹ̀lẹ̀ táwọn èèyàn kan tí a fẹsẹ̀ fẹ́ fàkọ́ọ̀lá arákùnrin tó jẹ́ sàábí Anas bónú nọ́dọ̀rù inni mọ́sẹ̀kú táwọn èèyàn yìí gbé wá náà làwọn èmi ò ṣe kèfèrí máa ń tèmi ìsìláàmù ní màá ṣe wà á tẹ̀dúró ilé kàmí máa sọ náà àwùlà ìrẹ́ ọlọ́run mọ́sá àgbàròyé ìtàwọn ilé ìfẹ́ ń ti wọn o ṣàmójúkò fún wọn o ìyá mùsùlùmí tí ń họ tún mọ̀ mọ̀ṣáàrì fẹ́ẹ̀fì yìí ọba fa ìdá rẹ̀ yọ lọ́ba tẹ̀síwájú kóhùn ní họ́ńtò òun lọ́ba àwọn mi sáájú orí arákùnrin Anas bin Nadri yìí ní walladhi nafsi biyadihi inni la ajidu riha al tó ń kàn tó ń bá tó ń pàdé ẹ̀ sọ fún pé òun ti ń gbóòrùn ó sì wà lórí ẹ̀pẹ̀ ó sì wà lórí

láàrin àwọn ọ̀tá ó sì ń jagun lọ tí ò ti ẹ̀wẹ̀yìn tí ó wo pé Sa'adu mùsùlùmí gàdà sáàdù sọ pé fáwọn jáde náà ò bẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ó wà láàrin àwọn èèyàn tí wọ́n ti pa kalẹ̀ sáàdù ọmọ ti

ó ní wọ́n ti fi ṣe ìtìsà wọ́n sọ di ìtìsà yẹn ni wọ́n sọ di tọ́ pé wọ́n fi sọ ọ̀kan pé ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ ara rẹ̀ ní ọ̀tá lù kọ́lá fama àràfúnà wò hàtà àràfàtì òkùtùhù náà ní kọ́lọ̀ nǹkan bá yọ ti gbogbo wọn ó ní búnú nádìrí yìí nígbàtà wò láàrin àwọn òkú náà àwọn òtún sì ti ọmọ ìyá rẹ̀ ìka ọlọ́wà rí lórí wá sọ pé ah, àádọ́sì fún ọdún lọ́gbìn ti fún wẹ́lẹ́wẹ́lẹ́ yìí ìka rẹ̀ bó ṣe ríre nígbà tí ò sí ìdè báyìí ìka ni ó kù tí wọ́n fi dáhùn kọ́lọ́nkọ́ sàmójúkò fún ọgbà pẹ̀rẹ̀ kó jẹ́ àjọ wà nínú àjẹ́nà Anas wa sọ pé fákùn náà nà kúl ó yà wá máa ń sọ tipẹ́tipẹ́ pé ó ń zì láti àádìhílẹ̀ àyà àyà yìí ọlọ́run sọ kalẹ̀ fíhì nítorí tani nítorí anas dunu novel wà fí àtàdì àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ lọ́lọ́wọ́ bá sọ pé minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi faminhum man qada nahbahu wa minhum man yantazir wa ma baddalu tabdila ọlọ́run ní ọbẹ̀ nù àwọn múmi ní òdodo àwọn èèyàn kan tí wọ́n mú àdéhùn tí wọ́n ṣe fọ́lọ́run tí wọ́n mú fẹ́ ó dúró lórí fún ọjà sójú ọ̀nà tọ́lọ́run fún òsì ní wẹ̀yìn òsìkù láti tí wọ́n fẹ́ pa fọ́mínú fún mọ́ ọdọ̀ ọ̀nà ìbáwù ọbẹ̀ẹ́nu wọn tó kú sójú ogun ọlọ́run wọ́n mínú fún mọ́yẹ̀ ìtọ́sì ọbẹ̀ẹ́nu wọn gbógun ṣe gbóná tó ogun ọmọdé náà sí wà mẹ́ ẹ̀ tó wọ́n lọ jẹ́ pé ọlọ́run wà máa bá dàbí tẹ̀bùdí lánà wọn ò jìrọ àdéhùn tí wọ́n ṣe fún ọlọ́run bá lèkè ọlá láfi ní pé nínú ọ̀gá rọ́gbà ìṣojú òkúrò tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá lèkè ọlá òun náà ni pé kó èèyàn tán sínú síbi tọ́lọ́run kọjá yìí pé èèyàn ò ní mìíràn tí ọmọ wò lẹ́yìn náà àyàfi tọ́lọ́run bá ọlá eléyìí ni ìpele ẹlẹ́ẹ̀kejìlá àbíkú ẹlẹ́ẹ̀kejìlá tí ọmọ ọbẹ̀ fún ọkàn táàpẹ̀ ní àrọ́gbà ìmọ̀ sojú kòkòrò tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àlèkẹ́ ọlá àwọ̀ abọ́ ti di ipò ẹlẹ́ẹ̀kẹtàlá báyìí nínú kò tọ́gbọ́dọ̀ mọ ọbẹ̀ fún ọkàn tí ó fi gbàrà wọ́n ọlọ́run ọba nìkan ṣoṣo ńlá máa sìn ìwọ nìkan ṣoṣo láàmú wá ràn lọ́wọ́ ẹ̀ ó náà ní tá a pè ní manzilatu riaya ìmọ̀ sọ tọlọ́hun afáwà Ibnul Qayyim tó kó nǹkan ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ọ sọ̀rọ̀ ọdún Madariju Salikin tó fi ṣàlàyé àwọn manazil tí ń bẹ fún ọkàn ó nínú manazil tí ń bẹ tó gbọ́dọ̀ máa wà fún ọkàn náà ní manzilatu riaya

mura'atul ilmi wa hifduhu bil amal bọ́ bá ti ń sọ ẹ̀sìn ọlọ́run pẹ̀lú tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá ń fẹ́ ó sì máa fi iṣẹ́ tọ̀ lẹ́yìn kò ní jẹ́ ipé ọwà jẹ́ ipé ìmọ̀ nìkan ní ń bẹ fún ọ iṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ ìmọ̀yẹ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta tọ́wà lábẹ́ rẹ̀ áyà yìí onáà ni mọ̀rọ̀ áàtùl àmàlì bílé ìṣìláàtù wá ìlà àdèlè ìsáàdì bí iṣẹ́ tó ń náà o ti gbégbé tẹ́kì ní pa àmà òwúrò tẹ́kì ní pa lílo ìmọ̀ ìgbésẹ̀ kẹta ńgbà ọmọ ń dùnmọ̀

ẹlẹ́ẹ̀kẹrin tọ́mọ sàkéèsì pẹ̀lú rí àyàtà ní ọmọ ọbẹ̀ fún ọkàn ó náà ni ṣébùdó àmàlì mínà mùsùlùmí àti wọ̀lú mùsùlùmí ìdáàbòbò iṣẹ́ tá a bá ń ṣe kú níbi tí ó bà jẹ́ iṣẹ́ tá ń ṣe òun bó ṣe dáa tó tó ní ládá tó àwọn nǹkan bẹ tí máa ba iṣẹ́ jẹ́ o bí òróǹro náà ní lára ẹran èèyàn ọgbọ́dọ̀ kó ń fẹ́ pa ẹran òun fẹ́ kó ń fẹ́ jẹ́ ọmọ kọ̀ọ̀kan yọ òróró rẹ̀ sẹ́gbẹ́ kan tí ọba ti yọ sẹ́gbẹ́ kan tó bá pa síbi ẹran gbogbo òdì tí ó kòrò kódà ìfẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí téèyàn tó burú ju kóróró ọbọ̀ síbi ẹran lọ. ẹlẹ́ẹ̀karùn-ún iná ni mọ̀rọ̀ áàtòlù hálì bílímù wà fọ́fà wàhálùbìhì bíkọ́tì ìtàbírí ó náà ní pé kọ́kàn máa ṣàkíyèsí tọ́lọ́m dérí wípé yọ́ mọ̀ dunú sí ìdájọ́ ọ̀tọ́lọ́hun ìdájọ́ ọ̀tọ́lọ́hun pa òfin ìdájọ́ ọ̀tọ́lọ́hun pa sísẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ núgbà ọgbọ́dọ̀ jẹ́ pé yọ́ mọ̀ kàkíyèsí ẹ̀ yóò sì mọ̀ yọ́nú sí òsì ní jákòmí tọ́lọ́hun àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn nǹkan mara àwọn yìí ta ní lọ́bọ́ sábẹ́ àríáyà àmójútó kọ́kàn ọmọ amójútó tọ́lọ́run alákọ̀ọ́kọ́ ta sọ síwájú oná lè sáàpẹ̀ ní mọ̀rọ̀ átòlẹ̀ ìlú ká máa sọ ìmọ̀ ìmọ̀tọ́ jẹmọ́tọ́ lọ́run ìmọ̀tá àti máa sin lọ́run àkọ́kọ́ ń tọ́jọ́rọ̀ àyàn lórí mùsùlùmí tó bá lóun gba islam tó jẹ́ ní ń ṣe ọgbọ́dọ̀ mọ̀ yí pé àìmọ̀kan kò ṣe é fi sílọ́m àìmọ̀kan kò ṣe é fi sílọ́m téèyàn bá jẹ́ láìmọ̀kan tó gbẹ̀ mọ́ sílọ́m ọ̀rọ̀ ọ̀rùn fún dáadáa kó jẹ́ pé ń jẹ́ ni ọmọ pè súnà ń jẹ́ súnà ni ọmọ pè lórí ọmọ pẹ̀sàn bẹ́ẹ̀ ìtẹ́sàn wà bẹ́ẹ̀ nínú tọ́jẹ́ ojúṣe àkọ́kọ́ lórí mùsùlùmí o náà ni tọ́lábùlẹ̀ ilmi ṣẹ́rìrì wíwá ìmọ̀ islam àwọn onímọ̀ sọ̀rọ̀ pé ìdájọ́ wo ní ń bẹ fún wíwá ìmọ̀ ìdájọ́ tí ń bẹ fún ọpẹ kásọ́nà méjì alákọ̀ọ́kọ́ ni pé ìtìwọ̀ fẹ́ ṣe ìtọ́ fẹ́ ṣe

ìmọ̀ yẹn fárúdọ̀ àìní aláàkólè mùsùlùmí ojúlówó ọ̀ràn ìní lórí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan tẹ́nìkan kò ní dúró fún ọ lórí ẹ̀ ni àwọn àfáàsọ́ tẹ́bá lọ ka kìtàbùl tẹ́ bá lọ wò ẹ́rí àlàyé ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tíra míì tí àwọn afáà ṣe lórí mímọ̀ ṣùgbọ́n tó bá ti kọjá ìtíwọ̀ ní ìdì fún àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ àti ilé ayé rẹ̀ èyí tó tí ní ìyẹn ìṣètú láti lórí rẹ̀ fárúdù kìfáyà ni a ń pè yùn ipò táwọn èèyàn kan tó tó bá ti lè dìde kí wọ́n lọ kọ́ ìmọ̀ rẹ̀ tí a sì mọ́ ó ti tó kẹta àwọn ìrònú yẹn fún wa wọ́n sọ pé gbogbo wa ká lọ sí dìgírì lórí ṣẹ̀ríà àbí á sí masters àbí á sí phd àgbádi professor rárá o ṣùgbọ́n tó fi sí lọ́n tí rùn rẹ̀ ó fi dáa táwẹ̀ rẹ̀ ó fi dáa tájì rẹ̀ ó fi dáa tí ó fi jẹ́ àtẹ̀gbọ́jọ́ àtẹ̀gbàwájú ọlọ́run zaka rẹ̀ ìbáhùn èèyàn lò pọ̀ títà rírà ibi iṣẹ́ tó wà sísọ òfin tọ́lọ́run túláàsì ni ọgbọ́dọ̀ mọ ìmọ̀ yẹn ọgbọ́dọ̀ máa pé ẹ̀yin làbá bí ẹsẹ̀ máa sílẹ̀ káàrò jire ẹ̀yin làbá nígbàdé yẹn mú yẹn ṣeré ṣé ń bọ̀ bá dé nígbà tọ́rọ àjẹ́ náà bá yẹ bá yá ọ sọ pé ẹ̀yin làfẹ́ náà lọ ní àjẹ́ náà káwọn òdúró ń bí ń dá wọn ẹ̀yìn yòówù ọjà àfáà ni kò já àfáà ni ìbáàdà bá fẹ́ ṣe àbí ń tọ́jà àlámọ̀ ilé ayé túláàtì ni ọgbọ́dọ̀ ṣèwádìí ń pa ìmọ̀ ọlọ́run tí yọ̀rọ̀ mọ́ síwájú kó tó ṣe àti síwájú kó tó gbè jùlẹ̀ ṣùgbọ́n ká káàkùrà ní lódìdí káàdì ti rẹpẹtẹ adédárájá tó ìṣìhàd táàfi mọ òfin ọlọ́run lára nǹkan mìí tí ò tí ìṣẹlẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n lórí umma nabi wasallam ọ̀n sọ fún wánú súrátù taubá ayà 122 wípé wà máa káànà alìmọ̀mìnú na lè ń firú káàfà fàláwùlá na fara min kulle firkọtí minihun tọ́ ifatun lè yà tàbàkà òfin dìín wàlì yóò ń dirú kàwọ̀mọ̀hún bí dáàrọ̀ jàrú ilẹ̀ yìí la'allahum yahzarun ọlọ́run ni wà máa káánà mìínú nà lè ń fìrú káàfà ọlọ́run ní kò ṣeé ṣe ọlọ́run ò gbélé wa lórí kọjá pé gbogbo mú mi ní òdodo ilé ọmọ lọ sójú ogun lẹ́ẹ̀kan náà tí òun nífẹ̀ẹ́ nìkan kan lẹ̀ lé ọlọ́run ló ń ṣe lọ́rùn ìrìn lóyún lójú àwọn bẹ́ẹ̀ bá ti lọ kí yìí níjọ ọdún ẹ̀fà òyìn kan lẹ̀ nù lé ẹ̀wọ́n jẹjẹ gbóyún pátápátá ilé wà dáadé wà tilẹ̀ kí ọ tí ọba jí security ẹjẹ tí ó ṣe ha ò wà ní o ọlọ́ni wa máa ká nínú nàlìyẹ ń fèrú ká fa kọ̀lẹ́tọ̀ kọjá pé gbogbo mùsùlùmí pátá tí jihadu bá dé jihadu ogun jíjà tọba dé táàlù nǹkan àjà sí ẹmọ́jọ́ ọjọ́ pé gbogbo múmi ní ọwà jáde ńlé ní ọwà lọ tí wọn ní fẹ́ nìkan kan lẹ̀ ọlọ́run nífà lọ́wọ́ láàánà fara mi kú lè bẹ̀rẹ̀ kọtí mínihun tọ́ ìfà bí a tàbá pàwọ̀ fi dí ni wà ní ìdírú kawọ́mọ̀hún ìdá rọ́jà wú ilẹ̀ yìí láàláhùn ya dárú ọlọ́run ní ìtọ́ bọ́jú mú náà ní pé káwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà ìmọ̀ ń tọ́jẹ mọ́ jihad yẹn wọ́n mọ̀ kọ́ lára ànábì sallallahu alaihi wasallam àtàrà àwọn sàhábà tí wọ́n bá jọ lọ àtàwọn àfáà ṣùgbọ́n àwọn tí wọ́n tó mú ìmọ̀ dúró nínú ilé tí wọ́n mọ̀ ké sọ́tù tí wọ́n mọ̀ ké sósì gbogbo wa gbọ́dọ̀ jẹ́ pé ojú kan náà gbogbo wọ́ látùtà kẹsẹ̀ jẹ́ àbí ti máa wí gbogbo wa wọ̀ sí ọlọ́run ní àwọn kan tí wọ́n jẹ́ specialist lórí ìmọ̀ kó lè jẹ́ pé ńgbà táwọn ogun tí wọ́n lójú ogun bá dé àwọn ọmọ òtún ti lé fún mọ̀ tí wọ́n wà máa ṣèkìlọ̀ fún wọn pé nǹkan báyìí ló bá ṣeré àmọ́ nǹkan báyìí ló bá ṣeré àmọ́ kèsì gbọba tó nímọ̀ tó dọ̀gá ló tó lọ sí jihad rárá o ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ ń pa òfin tọ́lọ́run àwọn kan gbọ́dọ̀ mọ̀ ń pa òfin tọ́lọ́run tí wọ́n ó dìlò mẹ́ àwọn tí wọ́n jí do ojúṣe wọn wá ní bóun ó sì gbé dáwà lọ́wọ́ tí wọ́n máa fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ inú àdánwò tá a rí lásìkò yìí àwọn tí wọn ò tí ì jìndò nù mọ̀ ní ń pẹ̀lú àwọn láàfáà kò sì lè ṣe kọ́mọ̀ wọ́ọ̀kì torí pé káwọn èèyàn ò tó yọnú àwùjọ wa gan bàbá tí rọ́ méjì kan bí ọmọ ọdún méje méje tó wé láwà ní àfàlà náà fún pẹ̀lú àwùjọ wa a ní pẹ̀lú ọmọ pé àfàlà máa pè àfà kódà àlejò ọmọ àbá ju adìẹ ọmọ àbá wa gbàdúrà tó bí ọmọ ọdún mẹ́wàá ni ọmọ abá dúdẹ máa bọ adúran a ti kara wa ti dá nílùú fáwọn aláìmọ̀ tó ń là bá ń bò síwé láwọn ni bẹ́ẹ̀ náà làwọn drop out secondary school secondary school lè ké àwọn jọ wọn ká sánáwì tán tí a ti bá nǹkan míì lọ wá àti wọn làwọn ń gbọ́ wá àti wọn bá ti wọ̀ wọn lára ìtara lásán ni wọ́n fi mọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn kódà bọ́ ọ̀ka secondary school lè ké ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ní alifu èyí lórí bá ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ kí ni alifu nígbà ọba ti dìgírì lórí ìṣẹ̀ríà ọka alifu já ọ̀ka ṣùgbọ́n síbẹ̀ náà sí ìtò lẹ́yìn ẹ̀fà ojú èdè lọ ní yunifásitì wa ní lọ́ngẹ̀sì ní kọ́kọ́ lọ́ngẹ̀sì yẹn ni wípé ò lè fi ṣùgbọ́n káfí pèpìà rẹ kó o ní téèsì láti wá kọ rìsáàtì gangan nígbà ọba dé masters ńdọ́wà fún ìyẹn tẹ̀dírì ìrìyàn kalẹ̀ pé òdìbò náà ti fẹ́ bọ́ síbi ìmọ̀ tó wáyé pọ́ yà síbi ìmọ̀ níbi ọdún mọ́ kọ̀ọ̀kan kọ́kọ́ fi gbára náà ńdọ́mọ̀ kọlọ́rì ó ńdọ́wà fún ìyẹn àwọn tó yẹ pé wọn ọmọ nítorí yẹ kí wọ́n mójútó nú ẹ̀sìn àwọn ìmọ̀ oríṣiríṣi téèyàn fi mọ tí ìsí náà wọ́n fi wà fún yàn

ó sì mọ òṣòlò lè fẹ́ kí ìtọ́jà foundation fún ìmọ̀ akẹ́tù yẹn wọ́n ń pè ní jurisprudence the principles of law bẹ́ẹ̀ náà ni kọ́ máa lè kọ̀wá ìdòlù fìkìyà àti òṣòlò lè fìkìyà àti kọ̀wá ìdòlù fìkìyà àwọn méjì ìbọ́sọ́ndà jurisprudence of law bẹ́ẹ̀ náà ti ní yọ́ọ̀kọ̀ ń fa mọ̀kọ́sílù sẹ̀ríà the pursuit and objective of sẹ̀ríà kí ni sẹ̀ríà ń sùn gan tó fi wá látọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ lọ́lẹ́rìí inú Kùránì àti àdìsí gbogbo àwọn yẹn ìní ọkọ̀ ní ọmọ dáadáa àwọn onímọ̀ ṣe tí àkan máa láàyè júùsù lè pàtẹ́ ìdáàlù àbí òní wà nìtọ́jọ́ mọ́ máa láàyè sáárù alfàkí ìjáàlù ọ wà ní ilé mi gan orí tíra ẹ̀ lára téèyàn bá jẹ́sẹ̀ sí ihù òmùgò èèyàn àwọn àdájọ́ wo lọ́rọ̀ kọ̀ mọ́nu sẹ̀ríà ní gbogbo àwọn àbúwábù sẹ̀ríà ta ní nínú tíra yẹn lẹ́ẹ̀kiri àfa àkání tí nǹkan ọkùnrin bá fi lè kan tó bin ìdájọ́ tó rọ̀ kọ̀ mọ́ ó lé ní sẹ́wọ́ntì ó sì ń kalẹ̀ ọkọ̀ kan nínú sẹ̀ríà Islam lọ́wọ́ inú àṣíwá wọ̀ nàzọ́ ilẹ̀ Abdurrahman Sayuti kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán lọ́wọ́ inú àṣíwá wọ̀ nàzọ́ ilẹ̀ Abdurrahman Sayuti

tọ́ka ṣéwìl islam ibn qayyim tọ́ka lára ó ṣe tíra kan táà ń pè ní i'lamul muwaqqi'in an rabbil alamin ìdí mẹ́rin ni ilé ni ìtọ́sọ́nà ìfinimọ̀ fún àwọn tí a ń ṣe mú fún tí àwọn ni muwaqqi'un anilá àwọn tí a ń ṣe pé ilé ìlọ bá ìfẹ́ ọlọ́run ìtọ́ bá sọ ń pa àlámọ̀rí ẹ̀sìn ọ̀ ń sọ pé ó gédé débi pé kọ́ ọmọ ìtọ́ bá ṣẹ̀rí ọlọ́run ọwá sọ̀rọ̀ oríṣiríṣi ìbájẹun láàrùn láàrùn mú fútí ìmọ̀ láàrùn láàrùn mú fútí ọ̀nà láàrùn ló fàtí lóríṣiríṣi ẹ lọ́ọ̀ka yóò kẹ́ pégede ń bẹ̀ tẹ̀kfíìrù lẹ́wà mọ́lọ́ eléyìí ni ó ń bídíà ni ẹwà ń dalẹ̀ Yorùbá láàmù alákàtí ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá náà báwọn ti bá tiẹ̀ débì kan àwọn afọ́ àkọlọ rẹpẹtẹ ìjọba ń bẹ́ẹ̀ o lè gba ẹlòmíì rẹ bí o mọ ẹlòmíì tiẹ̀ wọn wá ní sọ̀rọ̀ fún sọ̀npọ̀ ẹ̀sìn. àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń dá fìtì náà lẹ̀ láàrin wọn àwọn èèyàn wá lọ gbọ́wọ́ lọ́wọ́ wọn làwọn náà bá fi ń dabí náà rù ọlọ́run dákun tó ṣe àlékún tọ́sọ́nà fún àwọn àti fún àwọn náà. ọlọ́run bá àlejò ọlásọ yìí pé ó yẹ káwọn èèyàn kan ṣẹ́kù kí wọ́n wà ní ìlú kí wọ́n máa kẹ́kọ̀ọ́ wọ́n sọ kọjá pé ńgbà táwọn èèyàn tó di ojú ogun bá dé wọ́n máa kọ́ wọn lé ẹ̀sìn tọ́lọ̀ ń mọ̀ kìlọ̀ fún wọn. àǹfààní tọ́pọ̀ lọ́wọ́ àbí kọ́ lọ kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ara iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan láàmà sí tọ́ba yìí tó tọ́ ní ìmọ̀ ṣẹ̀ríà ọdọ́wọ́ rẹ̀ láti lọ kọ́ inú àǹfààní tó rí ń bẹ̀ tọ́ bá kọ́ ìbádàtọ̀ ọlọ́wọ́ fẹ́ fi sí lọ́hùn yóò lè dáàbò bò kúrò níbi àdàdálẹ̀ àwọn àdàdálẹ̀ rẹpẹtẹ tí ẹ̀sìn mú táwọn èèyàn ń ṣe nígbà tí wọn náà bá lọ kọ́ ẹ̀kọ́ òun kò sí àìmọ̀kan kúrò rẹ nìyẹn àìmọ̀kan tó ọ lójú kò sí kúrò nìyẹn wọn yóò wà á rí iná sì lè ṣe fún rẹ bẹ́ẹ̀ náà ni wàlùmọ̀àmàlá ti bí ọ fi lè dáàbò transactions tó bá ti pẹ̀lú àwọn èèyàn ti dealing kúrò níbi tí ọ̀dá tí ọ̀bá ṣẹ̀ríà nti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kà torí bọ any business ni tí wọ́n ní wọ́rì ìṣúná sí ni wọ́n bẹ̀rù wọn bóde olè ò ní gbé o ọbẹ̀rù wọn wájú ọlọ́run ọkọ́kọ́ lọ béèrè lọ́dọ̀ wọn kí ni ìdájọ́ káfowó báńkì kí ni ìdájọ́ ẹ̀ kágbá lóònù báńkì kí ni ìdájọ́ ẹ̀ kágbá lóònù ìjọba lẹ́nu iṣẹ́ kí ni ìdájọ́ ẹ̀ pọ́s tó ń gbé kiri sọ́dá akọ́lẹ́tọ̀ọ́ kó jókòó sí kọ́ ọmọ fi ṣiṣẹ́ bóòsì ṣiṣẹ́ kọ́ ọ lọ gbowó ń bẹ àbí okòwò fún un kí ni ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ní ìwá ìwòsàn lọ́dọ̀ ẹ̀ tí èsì mùsùlùmí lọ́ọ̀sìtù ṣé ìwọ mẹ́mẹ́ àbí òsì gbogbo àwọn wọ̀nyí rẹpẹtẹ èyàn fi ìmọ̀ ni ó dáàbò rẹ̀ láti bọ́ sínú nǹkan haram lórí àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ iná tún dáàbò ìfúta ìbẹ̀rẹ̀ kọ́ọ̀kan máa ṣe fásiwá láìsí pé ìmọ̀ rẹ̀ jìdò tẹ bá sọ fásiwá àwọn àbá àti wọ́n ṣe fásiwá àwọn iṣẹ́ abdulaziz ní bá sọ̀rọ̀ fẹ́ràn ọ̀la ṣé òṣèlú míì àtàwọn míì lágbàáyé pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ tó jẹ ngiri wọ́n fi máa ṣe fásiwá wọ́n tó wá máa sọ ọ̀rọ̀ sọ káwọn mọ́ bá jì sọ́fì torí ẹni tó bá béèrè fásiwá ń gbà mí yọ̀ọ́fẹ́ káàfó sọ fásiwá kó lè gbé òun àwọn àdúmọ̀ sọ ọ̀rọ̀ sọ àtẹ̀ntí ọ̀bá kátírà wọn dáadáa ṣáàrù ṣáàrù láti inú báàdì nígbà tó ń gẹ́ tó ń náà gẹ́ẹ̀dì pé tí wọ́n gẹ́ẹ̀dì bá àwọn èèyàn kẹ́mọ̀ bẹ̀ wọ́n bẹ̀ kájí ọmọ ìgbì àwọn ni tí wọ́n bá ti wá fẹ́ fèsì wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́mọ̀ tí wọ́n wọ́n sọ pé nǹka nàlẹ́ amúrúkà máa kult nítorí sọ wọ́n kọ́ kalẹ̀ wọ́n tọ́lá ẹlòmíì èyí tí ó bá wí change fatiwa ó change tí òfin ní gbè yóò kàn sílẹ̀ kó níbi fatiwa àwọn àfẹ́ẹ̀sì ni wọ́n wà fẹ́ẹ̀sì kí kákan lanu ká máa sọ̀rọ̀ lásán ilé yẹn fi já àfẹ́ẹ̀sì kọ̀ọ̀kan lanu kọ́ ọmọ dáfíìsì náà lẹ́ láàrin àwọn èèyàn ó rò pé ní fi já àfẹ́ẹ̀sì nu èèyàn gbọ́dọ̀ dáàbòbò ẹ̀sìn kó dáàbòbò àwọn mùsùlùmí bọ́bá ti lágbára ní ìtẹ̀lé tírà ọlọ́run àti tírà Ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn wọ̀nyí wọ́n sọ̀rọ̀ àti pẹ̀lú gbólóhùn tí wọ́n máa lò. bẹ́ẹ̀ náà ni tó bá lọ kọ́ ìmọ̀ Islam yóò dáàbò bò ọ́ mínà lò kó fil ma'naha inda ikhtilaf al-ulama fil masail al-ijtihadiyya kò ní jẹ́ ọbọ̀ sí oríta mẹ́ta tó ní wọ́n fi ìdọ́ yà sí mọ́ mẹ́fà kò ní jọ bọ́ síbẹ̀ nípa àwọn mọ̀sáìl tó ní ìyapa inú nínú lọ́dọ̀ àwọn àbá àwọn mọ̀sáìl ń bẹ tó ní ìyapa inú nínú tó pọ̀ rẹpẹtẹ kódà àwọn àbá mi tún ṣe síra lórí ìfìlàfáàtì ìrìlẹ̀mà kò sí péjì kan tó sí báyìí ọ̀rọ̀ ìyapa inú wọn sọ fún ọmọ bẹ́ẹ̀ wọ́n sì ṣe ní mùjàlára inú ẹ̀ ní ibùdó mú ń bèrè wà ìfìlàfáàtì ìrìlẹ̀mà tọ́ Ibn al-Arabi al-Maliki yóò náà ní tiẹ̀ tẹ́gbẹ́ tó bá ti lè ti báyìí péjì kọ̀ọ̀kan báyìí ìyá pẹ̀lú àwọn afáyé títí dé kàtán tó bá ti lọ sí Muhalla ibn Hazm al-Muhalla ibn Hazm ni èmi àti mi wọ́n di mẹ́sàn tó bá lọ wò ọmọ sì ti ni ìyá pẹ̀lú lóríṣiríṣi tíra àlèmógéné nínú kò dáàmà ìdí mẹ́ta láǹtẹ̀ ní ó lé kábéjì méjì kan mọ́rí ìpè lábùlé ìlànà yọ́ kọ́ sọ ìdí ẹ̀fẹ́nu kò lé lórí lápá rẹ̀ báyìí báyìí bíi láì méjì mẹ́ta ìdí ọ̀tọ̀ bíi láì bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ìyapọ̀ ẹnu ni bóòlù ó ti wá rí ìdáàbòbò níbi irú àwọn nǹkan báwọn nípa ìmọ̀ tí wọ́n náà bá kọ́dé nípa mọ́sálà yẹn ìwọ́n náà lọ béèrè pé nǹkan yìí oríṣi méjì làwọn èèyàn ṣe o lọ bá ṣẹ̀dẹ̀ àwọn o béèrè lọ́wọ́ kí o béèrè lọ́wọ́ nínú àwọn tí ẹjọ́ mímọ̀ ó fi yẹn tó ṣe wọ́n náà di ìmọ̀ láàrin yẹn nìyẹn o ló mímọ̀ láàrin yẹn nìyẹn. sọ bá sì lọ nímọ̀ ó mú àìmọ̀ kan fún òkúnra rẹ fẹ́ bá ti sọ ó tún mú àìmọ̀ kan fún òfẹ́ lómìn torí pé bí wọ́n ṣe mọ̀ láìpẹ́ wọn náà ló tún sàlàyé fún wọn pé à ah, títí mo gbọ́ lẹ́nu lágbájá rẹ̀ ni mo gbà lẹ́nu tàmọ̀dòrè o tèmi náà fi mustard pé báyìí ni ọ̀rọ̀ àmọ̀rí ẹ̀sìn o inú rẹ̀ ó dùn pé títí la ń lójú torí kò tí ọlọ́run sọ́lọ̀ láàrin ọ̀sán sọ pé báyìí gbó àní wà lọ́wọ́ àyà ẹ máa mú ọ̀rọ̀ mi dé ti gbọ́ àwọn èèyàn kódà kò sí ààyè ẹyọ kan ló lè sọ àdíjẹ ẹsẹ ẹyọ kan àdíjẹ wà nù sọ Bukhari bẹ́ẹ̀ náà sì ń bá lọ ní mímọ̀ sí ara iyyaka na'budu wa iyyaka nasta'in ó lè máa dáàbòbò ṣẹ̀ríà ọlọ́run ogun tí wọ́n gbé ti ṣẹ̀ríà ọlọ́run pọ̀ rẹpẹtẹ ọlọ́ni òfin jẹrí láti ti pẹ́ títí dìkù ọkọ̀ oríṣiríṣi nǹkan lórí ẹ̀ ìgbègbè sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èèyàn ni ẹ̀rí tó wí mi báyìí ẹ̀rí tó wí báyìí tó wí báyìí gbogbo tó lè dárò irú yìí tí ẹ̀mí mùsùlùmí tí òfin ní gbà gbọ́ lọ́rọ̀ náà wọ́n ti kọ́ kalẹ̀ tó bá mọ̀ nípa ẹ̀sìn rẹ tí wọn náà ní mọ èsì ẹnìkan ó ń pilẹ̀ kíní kan mo máa ń gbọ́ ní bá ń sọ mo rò pé ẹnìkan lọ ni ó ní èèyàn nífà náà bá ń dé padà ń fá lòun ọgbẹ́ èèyàn kí ni èèyàn kùránì náà gangan nígbà tá ń sọ̀rọ̀ lọ lọ́ba ní gbogbo ẹjẹ́ mọ́ra wọn ní wákàtí mẹ́rin mákàtí márùn lẹ́ǹkì èyí mákàtí wá ẹ̀jẹ̀ bí márùn náà yóò fi sọ́tún yóò fi yóò fi síwájú yóò fi sẹ́yìn yóò sáà tẹ́ pé aláàárẹ̀ ọkàn tí ọmọ àwọn oní òtúlù fíkì tí mo dáa kọjú mo ní ká lọ mọ̀ wọ́n ti dáhùn lórí gbogbo tó wájẹ mọ́ báwọn o lè sọ pé nítorí pé èfífẹ́ àbí òórùn wà ọjọ́ ọtí tọwá sọ pé lágbájá ti mutí ní òtẹ́ẹ̀tẹ́ kìí ṣe pé adínà ni mùsáàbà ló fi máa ṣe ìtìbátòlù hukum àfijọ tó kéré jù àìmọye nǹkan mìíràn tó jẹ márùn gbogbo ohun tí wọ́n lọ sọ pa wọn ọwọ́ pé márùn five là nípa wọn pọ̀ tó tó àtúnwá jì kẹ̀kẹ́ náà àbẹ́ ẹ̀kọ́ ni àbẹ́ ẹ̀rọ pé tí àwọn ọmọ Yusuf sọ àwọn ọmọ Yakubu ṣe ń jò lè lórí Yusuf wọn ni ń yẹ ti retí fún akọ́dí saraka kóńláwo mi ń kọ́ bílù <laughs> ń yẹ ti retí fún akọ́dí saraka kóńláwo mi ń kọ́ bílù tí bú yá mínú bá jalè ọmọ ìyá rẹ̀ kan jalè ìjọkìnrin àti ẹ̀ bá ṣe ájọmọ̀ ìyá oníkìyàmọ̀ jólè <laughs> ìjọmọ̀ ìyá o ti á di ìfẹ́ẹ̀mọ̀ ìdájọ́ lórí pé kọmọ jólè kí gbogbo ń bá ti jọmọ̀ ìyá rẹ̀ mọ́ jalè <laughs> so fásì ìkìyàtù tí ọ̀dá rárá ni wọ́n pè yìí fásì bẹ̀rẹ̀ ìkìbá tàlílù nàlílù ìdí abájọ táìsàn ń ṣe egbò tó bá ti á jẹ́ páìpù ó ti bá sọ̀lá àtùmọ́ ìdúnlójú fánàmù ọ̀rọ̀kọ̀rọ̀ ló jẹ́ ipé ń gbẹ̀yẹ̀ bá mọ̀ ń pa ẹ̀sìn yóò lè ṣe dìváwò á ní yóò lè dáàbòbò ṣẹ̀ríà ọlọ́run yóò lè dáàbòbò súnà nábì wa sallallahu alaihi wa sallam yóò lè dáàbòbò àkíyàtún ìsìlámíyà yóò lè dáàbòbò kó níbi oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ síra islam àwọn èèyàn sọ̀rọ̀ sọ pọ́ńbẹ̀ jẹ́ fi tako àdìsá náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nígbà bá mọ ṣẹ̀ríà tọ ọmọ tọlọ́hún náà ló fi ṣe ìdáàbòbélé ara tó fi mọ sin lọ́hún tó fi mọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ní pé mura'atul ilm ìmọ̀ tó fi sin lọ́hún yẹn àlámọ̀rí ti ilé ayé àlámọ̀rí ti ọ̀run ọgbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ náà ti bọ́ bá ti ní pọ̀npa rẹ̀ ó ti ọmọ rẹ̀ sí ibi tí wò dé ọmọ rẹ̀ ó débẹ̀ kó tún bẹ́ẹ̀ lọ ẹlòmíì mẹ́bà ti nàmọ́ rẹ̀ nílé kí ó mú kó ń bẹ̀rù kọ̀ lọ́mọ́ ó mú yìí pé kí ni pọ́pọ́sì tó mọ́ ọmọlá ọlé ìfẹ́ òun báàbá bá dùn lọ́nà tí ọ̀gbà dá tí wọ́n lọ báàbá wù ní ó sì lọ báàbá gbà iṣẹ́ ìṣe yìí ọmọ ilé ọmọ gbùngbù ní kíní ẹlòmíì mẹ́fà ti lè fowó báyìí kọ̀ lọ́mọ yóò sì máa sanwó iléèwé ẹ̀rọ àti ń sòjòrò sẹ́yìn àti ń tọ́lá mùsùlùmí gidi bí wọ́n bá lé sùkú yọ wà wó kàn kódà bọ́mọ rẹ̀ bá wọ yúnífọ́ọ̀mù sùkú yọ ọmọ bá kò wí ni pé àá láti jọ ìta àti sanwó yúnífọ́ọ̀mù àníkànnú àwọn òbí ó súnmọ́ ní oníṣà ìdé yúnífọ́ọ̀mù ọmọ ẹja ẹ̀ torí pé mo rò pé ọ̀yàn ọ̀rọ̀ ó san ní sùkú ni òjò mọ́ wọ yúnífọ́ọ̀mù ni mo sì dé bẹ́ẹ̀ fún lé kí wọ́n ní wọ́n wọ yúnífọ́ọ̀mù wa aṣọ lé ni wọ́n wọ̀ wá yọ́ àdágbà ní ẹ̀lò wọn lórí láàrin ọjà olómi ẹgbẹ́ ìdá láàrin kọ́lọ̀ ń kọ́sà ní wa o kó sì àtúnṣe fún wa o ilé kí á dáàbòbò ṣẹ̀rẹ́ Islam báwa náà bá ti kọ́ ara ka náà ní pé ká ọmọ wa sí ẹlẹ́ẹ̀kejì táàtù ní ri'ayatul qalbi kọ́kọ̀ ọmọ sọ́tọ́lọ́ ọ̀nà ní mura'atul ilmi wa hifdhihi bil ìmọ̀ta nípa ọmọ akọ́ tó ń kọ́ tòótọ́ ọgbọ́dọ̀ jẹ́ pé ó fi iṣẹ́ ma dáàbòbò ntọ́ ọkọ́ tó yí ọ tọ́ mọ̀ sífisíṣẹ́ mọ̀yẹ́ ó ọkàn ọjẹ́ nǹkan àkídà ni o ọjẹ́ ìbáadà ni o ọjẹ́ ìwà ni o ọjẹ́ ẹ̀kọ́ ni ọjẹ́ ìbára ẹni lòpọ̀ ni o agbọ́dọ̀ jẹ́ pé a ma fi fèsì sí sẹ́tọ̀ ìmọ̀ yìí torí pé kò sáǹfààní ń bi ìmọ̀ fọ́ sísí ọ̀tọ̀ torí ẹ̀ pé bá lè àwọn kan ní ìtí ẹ̀ kọ́ wọn ò lò ó ìfẹ́ ilé ayé ó borí ẹ̀mí wọn iná ni wọ́n fi ń ṣe kí ni náà ló fi jẹ́ pé wọ́n fi ń ṣe ẹ̀fẹ̀ tí ọlọ́run fi ń rí fáàtì wọn pẹ̀lú jáàlì pẹ̀lú àìmọ̀kan ẹjẹ́ ọba fẹ́ sọ́ra ẹ̀ di aláìmọ̀kan ìmọ̀ tó bá kọ́ tó sì fi iṣẹ́ tọ̀ ọ́ ẹ̀ ń bá ìsinmi mọ̀ bí ẹni tó mú idà lọ ni o iṣẹ́ tí dàá ṣe ó lè fi ṣe iṣẹ́ tí yọ̀dọ̀ bá ọ̀kàrí òṣì dáadáa iṣẹ́ burú tó sì wà ń bí idà náà ó lè tún fi ṣe èèyàn nímọ̀ tún Islam omi ìgbó tí wá dẹni ọlọ́run àbí tó bá lò ó ìlò sí náà là ń pè ní ipò kejì nínú sẹ́kì ọkàn ó ṣe kọ́ ọmọ jẹ́ ó lásán ọgbọ̀n àkùrá ní ni ó dà ó lè wà ní ìgbèrí rẹ̀ yóò sì máa ṣe sì náà lọ kò tíjú ọlọ́run tíjú àtúbọ̀tán ìmọ̀ yẹn àjọba lè wa lórí ṣiṣẹ́ tí ó hadithi tọ́wà nù sọ́yìn muslim ipe alukuraanu hujjatun laka wa sallallahu alayhi wa sallam alukuraanu hujjatun laka wa alayka kuraanu sẹ́yìn kan fata fata fata fata fata bá ti gbé kalẹ̀ ẹgbẹ́ ẹ̀ka ọlọ́lọ́mọ iye kuraanu tẹ́lẹ̀ mi ọ̀ka nù rọ̀mọ̀dán yìí tí rọ̀mọ̀dán bá tún ti lọ ó fi inú kọjá ẹ̀rí fún wájú ọlọ́run pẹ̀lú kíkàtọ̀ káàkiri náà tọ́ mọ́ àbíkọ́jẹ́ kó ń gan ní ọwà àtàpọ̀ wájú ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá alékiọlá ọ̀nsọ̀fánú suratul Ahzab àyà 37 wípé wa ma kana li إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعت الله ورسوله فقد ضل ضلالا مبينا الله بني وما كان لمؤمن ولا مؤمنة ولا تف مؤمن كان لكن أبلغني إذا قضى الله ورسوله أمرا nígbà yòówù tí ọlọ́run ọba àlékẹ́ọ́lá àbójíṣẹ́ rẹ̀ wọ́n sọ pé ìdájọ́ kan rèé a ń yẹ kúrú náà láhùn mi lè ṣe yàrá tó mi ní amúrèjì káwọn tó wá ní ẹ̀sà nǹkan míì tí wọ́n lò lẹ́tọ̀ ara tó onímọ̀ òlú náà nìyẹn nígbà yòówù tó bá ti gbé ìfẹ́ ẹnu ara rẹ tó bá ti gbé lẹ́sìn ọlọ́run tó bá ti gbé àṣà tó gbélé ẹ̀sìn tọ́lọ́run tó gbélé lórí ìsìláàmù fúnra ara rẹ̀ àti ìdájọ́ ẹ̀ àtàlò náà àwà àti change tí bá bẹ̀ẹ́nù ìlú tó bá takò àwọn lábá náà ní àtà oríṣiríṣi tí ń ṣe láti kò sí ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ránṣẹ́ ọ ń bẹ̀ẹ́nù àtà wọn tó dáa sí ìsìláàmù tó fọwọ́ sí orúkọ mọ̀ iyùn lọ́pọ̀ tá a bá wò lódidi apá kan nú ẹ̀ bá ìsìláàmù mu apá kan bá ìsìláàmù mu ìsìláàmù wa tún ṣe èyí tó dá ń bẹ̀ ó filẹ̀ tí ọ̀dà ọgbà jùlọ wá sí complete. àwọn òfin ẹ̀sìn wa àfi drive àwùjọ wa àwùjọ wa la fi drive to Islam la fi drive àwọn mùsùlùmí nǹkan búùsì ni kódà àwọn generation míì ti ń bọ̀ ojú wọn lè dúdú ju ti a lọ. táà bá fi ẹ̀sìn táà fi láàrin èèyàn lọ́yẹ̀ ojú wo dúdú ju alọ́ ẹnìkan sẹ́ẹ̀dì ni lónìí lórí ó ní ìdájọ́ mo ní ìkèsí mi tó ṣe bá kọ́ sí bá ni bírọ̀ ni wọ́n ní ìmọ̀ráàtì wọ́n máa ṣe ìfọ́ọ̀mù tẹ́lẹ̀ wọ́n wá gbé ẹgbẹ́ kí ẹ̀sìn kó lè wọnú ara wọn káwọn ẹlẹ́sìn ọmọ bára wọn ṣe wọn wá gbé ìtọ́rù sọ́yìn níbo lẹ́sùn ló ṣẹlẹ̀ e, e, uea ẹjọ́ e, lè ṣẹlẹ̀ jọ́dá náà ìmọ̀ráàtì náà sọ́fí ẹ́sìn àwọn akọ wọn lọ ní ẹ̀ǹjẹ̀ ìtọ́rù ẹni tó sínú ọ̀ǹjẹ̀ ìtọ́rù ẹni tí ọgbà rẹ̀ kí á lò ń jẹ sí ìtọ́rù láwàbí kéèsì ńlá wà pé àwọn tí wọ́n fẹ́ má jẹ méjèèjì pọ̀ ni ìtí ọ̀jọ́ra wọn iná àtomi wọ́n ní kẹ́ dàpọ̀ sí ojú kan náà ó wù wọn bí kéèyàn rí nánú kànga ìwà tí láì rí nánú kànga wọ́n fẹ́ rí nánú kànga ni kìí ṣe bá àṣàṣepọ̀ sí ìsáàbí àmọ́ ṣàṣepọ̀ ni ibi tí àṣepọ̀ bá ṣe wọ̀ àjọmọ́ ẹ̀ ṣe ibi tí ọ̀rọ̀ ìṣòwò bá ti wọ̀ kálukó jù lọ́tọ̀ ìyẹn ní ọlọ́run tó ń sìn tọ́dá òun ní yíta ìlú àtìkọ̀ ọlájọ amọ̀tí táwọn náà máa sọ ọlọ́run wa ní yíta ni àwa ní ọlọ́run wa ìṣe yíta òjíṣẹ́ ọlọ́run ní yíta kìí sọmọ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni ṣé ibi ṣé ń jẹun nígbà bá jọ jẹun pọ̀ tó di ibi ká mọ sàlàyé ẹ̀sìn ilé wà fún rẹ̀ <laughs> wọ́n ń tra ẹ̀rọ níta wọ́n ń tra ẹ̀ bóyá ó lè jẹ wọ́n ti kọ̀wé rẹpẹtẹ lórí ẹ̀ wahdatul adiyan ni wọ́n ń pè wahdatul adiyan àwọn àbájọ àwọn èèyàn ti kọ̀wé rẹpẹtẹ lórí ẹ̀ àtàwọn tó ń support àtàwọn tó ń gbé tòótọ́ àfẹ́ wàhálà bí wàhálà òsè ní máa sí ní ká máa mú kàn ìmọ̀ pé káfẹ́ pé onísàgbọ́ ọlọ́ya àti mùsùlùmí àti kristẹni yọ̀rọ̀ wa nù ọ̀nà táàbí ní máa jà òtí ìsìláàmù fẹ́ ọlọ́wọ́ bá sọ pé wà ń jánà fúlì sílímì fájúlẹ̀ aláha wàtáwà kẹlẹ̀ aláàlá tí a bá sẹ́yìn lọ síbi ìsìláà àtúnṣe kí píìsì ọmọ rèèlì sàlámù náà nù fájúlẹ̀ aláha ìwọ náà sẹ́yìn lọ́bẹ̀ bí ẹjọ́ mọ́ sí nìyẹn mẹ́jọ́ sí wà sọ alẹ́ tèè táàtì níjọ máa jà nọ́gì wá sí pé lájọ máa ma ká máa pé ẹ̀sìn kan lájọ ń ṣe ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn ẹnìkan búra rẹ̀ ẹnìkan tí ó hò lẹ̀ ẹwà ni wọ́n sájọ máa ṣe inú kí ẹn tó búra lẹ̀ ẹn tó búra ó padà ó tí ó àwọn jìmọ̀ bí ẹn rúkó lọ àwọn náà ní ẹlábà lábẹ́ egun jẹ́ ní ọjọ́ sponsor àwọn èsì ó tún sponsor mùsùlùmí gẹ̀ẹ́sì mùsùlùmí ọlọ́wọ́ bá alẹ́ kíọ́lá olúwa máa káàna lèmọ́mìnì wà láàmọ́mìnà tí ìdá qadallahu amran ìdá qadallahu wa rasuluhu amran yakuna tọ́lọ́n bá sọ pé ntóhun ó ṣe rèé ìdájọ́ rèé rẹ̀ tó wá ní ẹ̀sà ní lọ́tọ̀ ọ̀lẹ́tọ̀ ọlọ́niwà máa ń yá sí láàwà dọ́là dọ́là ẹ̀ ń bá ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run irú ó ti sọnù ìbáàdà tá a bá ti àti gbígbà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó dúró lórí nǹkan méjì tá a mọ̀ tẹnu mọ́ alákọ̀ọ́kọ́ ni ìkìlá kọjá nítorí ọlọ́run nìkan la fi ṣe ẹlẹ́ẹ̀kejì ni alùpàbà àjẹpọ̀sù kọjá pé ó ní bàmú sí bánàbí sallallahu alaihi wasallam ń gbòǹda ṣiṣẹ́ a ti sọ lórí pé nínú rẹ̀ áyà tẹ́mi ọmọ ọmọ ṣe iná ní rẹ̀ áyà tó lè rẹ̀ lù ọmọ sọ ẹlẹ́ẹ̀kejì rìáyẹ́tò lè ilmi wà hifzi bil amal ìmọ̀ kó fi iṣẹ́ tọ̀ ọ́ ẹlẹ́ẹ̀kẹta òun wá ní mura'atu al amal bil ikhlasi wa ila hadd al ihsan kọ́mọ sọ iṣẹ́ tó ń ṣe pẹ̀lú kọjá pé ìkìláàsì ọwọ́ àbẹ́ ìkìláàsì ń jẹ́ tó ṣe pàtàkì kátorí ìtọ́lọ́n ṣe gbogbo ń tá bá fẹ́ ṣe ń tá bá fẹ́ gbé jùlẹ̀ kátorí ìtọ́lọ́n gbé jùlẹ̀ kódà bọ́ bá fẹ́ yan náfìlà tó bá rò pé àwọn èèyàn lè máa rò wípé ìyan náfìlà mi lé lórí pé tó wá kásùbà ni wọ́n jẹ́ dìde yàn ó ti ṣe rìyà láàrin wa tọ́lọ́ lọ́n jiri nítorí èèyàn ló fi yan náfìlà o bọ́wọ́ lọ́wọ́ aborí èṣù lóko ṣe rìyà. bó o kírun lójú àwọn èèyàn tí wọ́n lè rí ọ ẹsẹ̀ lọ́gbà àbí nítorí òṣèlú ọwọ́ sálámà kíláàsì wọ́n ní ọkà àtàyà gbogbo ẹ̀ dà ó tó ayé gbé ìsìláàmù náà lọ́wọ́ na ìbọ̀lá àtijọ́ ẹ̀rọ làwọn wọn kàtàyà bẹ́ẹ̀ ni ọkà ayà kùránì yóò dogun bẹ́ẹ̀ ni ọkà ayà a. ṣùgbọ́n nítorí òṣèlú kó lè kò sí ní ìfẹ́ ọgbọ́dọ̀ yẹ pé a mọ̀ torí tọ́lọ́wọ́n bá lè kọ́lá àmọ́ ìfìṣiṣẹ́ a tún wá dógóńgó ìsánù fìlàmẹ́l ìṣe dáadáa nù fẹ́ sánàbí sallallahu alaihi wasallam ti sọ wọn nù àdìsí Jibril nígbà tó wá dókò tí ànábì sallallahu alaihi wasallam táwọn sàdé ó tètè mọ̀ pé Jibril ni tọ́wọ́ ń béèrè ìsìláàmù ọdúngun ìsìláàmù àlámọ́sù ó béèrè gbogbo ẹ̀ inú tó tó béèrè ní ẹ̀mọ̀lẹ̀ ihsan kí ni ìtumọ̀ ti ṣe dáadáa ihsan òjijì ọlọ́run wá fìtì pé an ta'budu Allaha ka'annaka tara fa in lam takun tarahu fa innahu yara ipò méjì lọ sàlàyé mẹ́yẹ o náà ní kó máa sin ọlọ́run dójú

kò síṣẹ́ ń dáadáa tí ó sì fọkàn òdodo kò fi ṣe ló fi ní anta abudulayi aka annaka tara máa sin lọ́wọ́n bí ìgbà tó ń rọ́lọ́wọ́n wájú ẹ̀ báyìí fàyín lam torí ẹ̀ ọba àlejò lásán pé inna allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa nusratu ala imran aya karùn dájúdájú ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá kò sí nǹkan kan tó pamọ́ fún ní sánmà àtìlẹ̀ mọ̀ọ́mọ́ ń tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́dàkùn kojú káwọn èèyàn wọn létí tí wọ́n gbọ́ gbogbo ìnáwó táǹtì pátápátá lórí anything ọgbọ́dọ̀ ṣe torí téèyàn bá ti ń torí tọ́lọ́run yọ́lẹ̀ ìjẹjọ́ wájú ọlọ́run lálìkìyàmù a ti ń lo àsìkò tọ́pọ̀ mẹ́ẹ̀ ànáwó tọ́pọ̀ mẹ́ẹ̀ àǹtoríṣiríṣi mẹ́ẹ̀ ìṣirò la fẹ́ síwájú ọlọ́run ọbẹ̀ ti súná fọ́mọ ọbẹ̀ ti súná ọmọ rẹ kí ni mú ní kọ́ kó o sì fún àwọn tálákà tí ẹ bá ní bùkátà sí ẹranko fún ọjẹ kí wọn ní sì jẹ ń bẹ ẹjẹ àjọ ìyẹra wa wò mí àtẹ̀yìn tí ń tà ń ṣe ń ọmọ nù ojoojúmọ́ láti ń kánú súrátù fàáfíà lórí ìrun wípé ìjà kaná àbúdú wá ìjà kaná ìrẹ́ nìkan tòótọ́ èèyàn àrà ọ̀tọ̀ wọn máa pè wá o àjòjì wọn pè wá o torí tí látàkì ṣe ń bẹ́ẹ̀ bá wọ́ọ̀sù lórí àwọn ọmọ tí ń bọ̀ ọlọ́ra ibi ẹran lọ́jà o sì pa ọ̀wọ́ apá fún tí a rí mi lọ pa fún fún olè pé wọn pé mi náà ọmọ àgbà kọ́bọ̀ sówó ẹran rẹ náà kò tí ń gbà padà wọn àmì wọn bá jókòó lálẹ́bùn ní lọ́dọ̀ wá ẹwà báyìí ọmọ ẹ̀yọ owó ẹran rẹ tó ti rà ṣọ́ tí ọ̀ntara rẹ̀ jẹ́ ní àbúrò pọ̀ jẹ ní mo ṣe lónìí wo ló ṣe ọgbà ń sọ tó ṣe wọn ń pè ní ó ṣe jíndí jíndí trade by barter ògbóúnjẹ báwọn èèyàn ó sì ń gbówó díẹ̀ díẹ̀ lọ́wọ́ wọn tó wọ ẹran rẹ̀ fi pé àtọwó òyìnbó àtọwó rẹ̀ sì tí ọba ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rin ọ̀rọ̀ tí ń bá àyàn nú jẹ́ ìlélẹ̀ ẹwú yọ ọmọ táwọn ti súná rẹ̀ lẹ́ẹ̀káàrò jíire ẹwọ ìgbà tàà bí ṣe kọwàá jẹ́ pé lórí ìran ọ̀ràn báyìí náà láti wà àwọn ọ̀dálẹ̀ dálé ti mẹ́lé àwọn ọkùnrin náà ni kọ́lọ̀ fún alóyè tọ́ dáa àwọn ẹgbẹ́ ibi tọ́ bá dùn ní ẹmọ̀ ibi tọ́ fọkànbalẹ̀ tó tútù táwọn sì mọ́ gbàájọ́ ní ẹjẹ́ ajára wa kó mẹ́ ọbẹ̀ ti súnà ọmọ kò nídìí ó pè mí èmi ò ní ẹbí òrò jẹjẹ má pè mí gàtọ́ mú ẹbí mọ ọlọ́run wọ ọdá sí o kìí ṣe pé wọ̀ ní o lè ṣe náà nú ẹ̀ ṣùgbọ́n nítorí ọfẹ́ ló fi pè mí nítorí ní ìfúnyàwó rẹ̀ tí n bá ti wá bóṣẹ̀ sí tútẹ̀ ní ó tẹ̀ ní ọ 2000 ìjẹ́lẹ̀fẹ́ ti mọ́ fún 500 ẹjá chẹ́ǹjì àṣàyẹn ká chẹ́ǹjẹ̀ sí ìtí Islam fẹ́ ká pẹ̀rẹ́ nítorí tọ́lọ́run ká sì ha àbá àṣẹ́ǹjẹ̀ sí àṣẹ́ǹjẹ̀ sí òṣèwọ̀ láwọn tó dàbí àwọn ọ̀sẹ̀yìn ẹgbẹ́ dọ́ọ̀yìn ní ọmọ ń gbé kí n tiẹ́ bọ́ ha ń tútù òṣèwọ̀ bọ́ ha ń tútù òṣèwọ̀ bó sóúnjẹ sí kó tó akùsé wọ̀ kọ sáàbù àwọn èèyàn kan sùnsùnsùn pé àwọn eléyìí ò ní bùkátà sí ẹran tí mo pa yìí wọn ò ní bùkátà sí oúnjẹ òfò oúnjẹ ń fún wọn fẹ́ràn tí o sì gbé fún wọn ìwọ̀n abẹ́rẹ́ tó jẹ́ tún náà nù tó ṣe náà nù ìwọ náà jẹ́ ń bẹ̀ fámìlì rẹ̀ jẹ́ ń bẹ̀ bọ́ba pẹ̀lú mi náà pé mi náà wá jẹ lẹ́yìn láníyàn tẹ̀bùn kò ṣe wọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́jọ jẹ́ pé dr abdelis dr yunus dr kini lọ wá sáà tó wọn káàkiri torí pọ́ fẹ́ sọmọ lókọ àrùn ń tẹ̀yìn ó ti kúrò ní sọmọ lókọ bẹ́ẹ̀ bá lọ bí ìgbéyàwó fìtínà fìtínà ẹlòmíì tí ó tún gbé islam lójú tí ó tún máa ṣe islam rẹpẹtẹ bọ́ọ̀ bá débi kọ́ fẹ́ sinmọ́lẹ́lẹ́ ọkọ owó tí ẹ ná mẹ́ nẹ́bà lọ ná fún àwọn tálákà wọ́n lè ti tìràn lọ́fẹ́ lómi sínú rẹ̀ ọmọ dùn life will change ọwọ́ àpamọ́ ìlú lọ ọpẹran lọ wọ́n máa sọ lóríṣiríṣi ń sọ̀rọ̀ ìsọ̀rọ̀ nígbà tí mo ti lásán lé tẹ́lẹ̀ wọ́n tẹ̀tẹ̀ jì lọ wọ́n lọ gba ọ́ọ̀lù nẹ́bà tí ẹ̀tọ́ á gba ọ́ọ̀lù ọ̀hún lè jẹ́ pé lọ́wọ́ ẹ̀ tí ètò sẹlẹ́sìn Islam ó tún lọ fún lówó gidi kìí ṣe pé ìwọ̀ ni ọ̀dọ̀ ẹmọ́ sì ń gbọ́ yé o kìí ṣe ìwọ̀ ni pé ká tó àṣe yẹ ìyàwó látàrin ní síbẹ̀ o ṣùgbọ́n ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó fẹ́ máa gbé tó lé fún ìsúnmọ́lọ́run rẹ̀ ṣé ìbáàdà ló bà lérò pẹ̀lú ẹ̀ tọ́ǹkà ìyá ká na'budu wa ìyá ká nasta'in ìrẹ́ ọlọ́run nìkan láàmú sin ìwọ nìkan láàmú wà ràn lọ́wọ́ tọ́lá jẹ́ pé tó ṣe ń bẹ̀ ní ẹmọ kí ọkọ̀ oríire tí è bá ti bẹ́ẹ̀ lọ́tọ́rọ àforíjì kò yíwá padà ntọ́lọ ń sọ fún wánu Quran suratu Zumar àyà kẹta alálìláhi dínú lẹ́kàálìsù àdínù nu à ń tún sí à ń tún sí àkàmù à ń tún walillahi dinul khalisu ìrọ̀rọ̀ ẹni fọ́lọ́run tó bá mọ́ kànga ìlọ́lọ́wọ́ gbà èyí tó ti lérù mú ọlọ́wọ́n yanjú ẹ̀rọ tọ́ọ̀tọ̀ lálìkì àmọ̀ pé torí ní kò fi ṣe léyìí o ọjọ́ ti lọ kájú olórí àyà suratul kahfi àyà tó ẹ̀ one and ten kò lè nàmá ana basharun mithlukum yuha ilayya أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صفوا وكافرين ibe innama ana basharun mithlukum abara bí irú yín ilé mi náà ń ṣe ẹ̀ ń jẹun ẹ̀ ń mu ẹ̀ ń tọ̀ ẹ̀ lóbin ẹ̀ wọnú ọjà kò sí gbogbo ẹ̀ yóò ha iláyà ìdí mo fi yàtọ̀ sí ni pé ọlọ́run fi sẹ́ránṣẹ́ sí mi annama ilahukum ilahun wahid ipe ẹ̀ntọ́ yẹ kẹ́ ẹ ọlọ́run nìkan ṣoṣo ní ṣé o lè tẹ̀mí rahimahullah ó ní ọ̀wọ́ o ilaha ó tó lórí wípé ọmọ máa ṣe ọmọ máa ṣe ṣíríkù torí pé túmọ̀ rẹ̀ náà ni gbòdì wáyé gbogbo nǹkan láàmà borí ẹ̀ṣọ́ ìwọ ọlọ́run wọ́n nìkan láàmà tí fún ìnàmá ilahukum ilahun wahid ẹ̀ntọ́ yẹ kẹ́ jọ́sìn fún onìkan ṣoṣo ní náà lọ́lọ́run bàbá ń ká náà yẹ dídí ó lè kọ́ àrọ̀ bìhì ẹ̀ bá ń sàgbé lè kó ń máa ṣe tí kúrò sí àti àdìsà náà yọ sọ́lọ́lá àdìsà wala yushriku bi ibadati rabbihi ahada tí bá ń sin lọ́hùn ọ̀bọ̀dọ̀ ọ̀rùn nǹkan mìíràn pọ̀mọ́ lọ́hùn o bó ṣe ń gbààwẹ̀ tó ń kírun tó ń yọ zàkà bọ́ ọ bá ti ìnáwó ṣe é fọ́lọ́hùn àwọn ẹni rè pé wọ́n àwọn tó pè gbóúnjẹ lọ fún wọn kó ṣe ìbádà fọ́lọ́hùn láàrin wa àtọ́lọ́hùn lọ́wọ́ láì tẹ̀lé ìbùláwù nafsan ìlà ọ̀sà ọlọ́run sì lábẹ́ ìlú kẹkàn ó tún wá ṣe ìlàbọ̀rùn lórí ìnáwó ìtọ́wọ̀ kàkà ó tún làbọ̀rà rẹ̀ lórí lèṣe wà kúnlẹ̀ lọ ìdílé abọ́mẹ́rin bá bẹ́ẹ̀ dé ó bá ti dọ̀dọ̀ wọ́n ọ̀sán táwọn èèyàn mọ̀ọ́dé ojú abẹ́rẹ́ yọba kó sínú ìrònú lórí ìdòwò lélẹ̀ tani ọba wọn ti òdò <laughs> tani ó ti òdò lẹ́yìn ọlọ́run <laughs> ọlọ́run kó ṣàánú wa o kó ṣe àtúnṣe fún àwa àti fún àwùjọ yìí o kó láti wọ́n láàánú اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت بارك لنا فيما اعطيت وقنا وقنا فيما عنا شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يضل من عليك ولا يعز من عليه تبارك ربنا وتعالي الحق على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم ارفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور قلوبنا وجلاء أسمائنا ودعوة قلوبنا وحكمنا اللهم اعلم علمنا بما جئتنا أتنا وقلنا إنك أنت السميع العليم اللهم أعنا ولا تعين علينا قولنا ولا تنصر علينا ومن لنا ولا تنصر علينا أدنا ويسر الهدى إلينا ربنا اجعلنا لك الشافعين لك الشافعين لك الشافعين لك الرواعي إليك مخلصين أولئك المسلمين